ẹ wojú àwọn adigunjalè méje tí wọ́n ń jí wáyà iná tú nìlọrin wọ́n ní ọjọ́ gbogbo ni tolè ọjọ́ kan ni tolóhun àwọn afurasí adigunjalè méje kan àwa àlìsá ẹni ọdún méjìdínlógún ibrahim musa ẹni ọdún mọ́kàndínlógún ibrahim muhammed ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún yau yahaya ẹni ọdún mọ́kàndínlógún ali abubakar ẹni ọdún mẹ́rìnlélógún àti musa adisa ẹni ọdún mọ́kànlélógún ni wọ́n ti ń ṣẹ́jú pẹ́rú lákọlò àjọ civil defence ìpínlẹ̀ kwara báyìí fẹ̀sùn ìdígunjalè ọ̀gá àgbà ẹ̀ṣọ́ civil defence Nigerian Security and Civil Defence Corps ní kwara umar G.J. Mohammed ṣàlàyé pé lásìkò táwọn afurasí yìí ń jí wáyà iná ká lágbègbè jàlálà táǹkẹ̀ òkè odò nílùú ìlọrin ni ọwọ́ tẹ̀ wọ́n lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá tó kọjá yìí yahoo yahaya àti ibrahim musa ni ọwọ́ kọ́kọ́ tẹ̀ àwọn ni wọ́n sì tú àṣírí àwọn márùn-ún yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi wọn tọ́wọ́ fi tẹ̀ wọ́n. umaru ní ẹ̀sùn jíjí wáyà iná ìjọba ti di tọrọ fọ́nkálé nípínlẹ̀ kwara báyìí tó sì jẹ́ pé láwọn abúlé àti ìlú ńlá ni wọ́n ti ń jí àwọn dúkìá ìjọba lẹ́sẹ̀kẹsẹ̀ tíjọba bá ti pèsè àwọn dúkìá náà wọ́n ní kí wọ́n tó ṣẹ́jú pẹ́rú àwọn jàǹdùkú yìí yóò ti lọ jí i ó fi kún un pé owó orí tí ìjọba ń gbà lọ́wọ́ àwọn aráàlú ni wọ́n fi ń ṣe àwọn dúkìá lówó iyebíye tí wọ́n ń bàjẹ́ náà ó sì rọ gbogbo aráàlú kí wọ́n má rí dúkìá ìjọba gẹ́gẹ́ bí èyí tí kò kàn wọ́n lọ́wọ́ tàbí kàn wọ́n lẹ́sẹ̀ nígbàkúùgbà tí wọ́n bá ti kẹ́fìn àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n máa ń jí àwọn nǹkan èlò ìjọba tú ó ní kí wọ́n tètè fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí